ètò Ojúmọ́ Ire ó ń tẹ̀síwájú àsọ̀rọ̀ hmm. púpọ̀ ní abala tí a bá lò pẹ̀lú ọ̀gá àgbà àwọn fìjìláńtẹ́ ti ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó ọmọọba Akọ́láwọlé Ahmed Adéfioyè wọ́n sọ àwọn ọ̀rọ̀ púpọ̀ hmm. ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ kan tibẹ̀ ni mo wá fẹ́ ká tún ti mú ní ìsìn yìí wọ́n ní iṣẹ́ fìjìláńtẹ́ òun ni pé tá a bá rẹni tó hùwà ọ̀daràn tẹ́ ẹ bá fi tó àwọn létí àwọn ò lè ná o àwọn ò lè fọwọ́ kàn án ṣùgbọ́n káwọn mú un lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá ọmọọba adéfioyè ìbéèrè yìí ló wá ṣe pàtàkì o ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó wu àyàn wọn kó jó ṣùgbọ́n adìyẹ ni ò jẹ́ ìbẹ̀rùbojo pé tá a bá mú ọ̀daràn yìí bá a bá sọ fọlọ́pàá wípé ọmọ wọn ò gbàgbà fọ́nú ilé wọn o ìsìn kaṣọ wálé àríṣẹ́ kankan lọ́wọ́ rẹ ojoojúmọ́ sì ní ń pààrọ̀ aṣọ ní ń pààrọ̀ bàtà ní ń pààrọ̀ mọ́tò pọ̀pọ̀lọpọ̀ gbà tọ́lọ́pàá bá múrú ọ̀daràn bẹ́ẹ̀ tàbí táwọn sọ fún yín tẹ̀yìn fi tó ọlọ́pàá létí wọ́n bá mú láàárọ̀ nígbà tí ó bá fi dìrọ̀lẹ́ yóò ti wá sádùúgbò a wá sọ fún yín pé àyàn ń ga yín gbogbo yín láyé èmi mọ bí mo ṣe ń rìnrìn mi o ẹ ya alágbájá wọn níwọ ló pọlọpàá ó kọ èmi àti ẹ ládùúgbò ìkànnù wa ni ó kó fúnra wọn eléyìí máa ń dá èrò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú lọ́kàn kí ni ẹgbẹ́ yín ṣe fún irú àwọn àgbẹ̀yìngbẹ̀bọ̀jẹ́ ọlọ́pàá yìí tí wọ́n jẹ́ kí iṣẹ́ yín yọ. ẹ ṣeun atọ́kùn ṣe rí ibi tí ẹ mẹ́nuba yẹn ńṣe ni ìmọ̀ wa ò tí ì ṣọ̀kan tó hmm. tí ìmọ̀ wa bá ṣọ̀kan ń tẹ̀ ń sọ yẹn kì í ṣe tí àwọn aráàlú tí wọ́n mọ̀ wá rò ń pa ẹ̀. Hmm. àkọ́kọ́ ńṣe làwa máa ń sọ fún yẹn pé ńṣe lẹ máa nífẹ̀ẹ́ ọlọ́pàá ẹ máa fún wọn ní ìwúrí ẹ máa mú wọn àbí kí lóyìnbó ń pè ní ọ̀nà hmm. ẹ gbóṣùbà fún wọn kì í ṣe pé kẹ́ ẹ bẹ̀rù bẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́pàá ẹ ní lè sọ̀rọ̀ fún wọn. bí ọmọ bá bẹ̀rù bàbá jù kò ní lè sọ tinú ẹ̀ fún bàbá yẹn ará àta tí ò bẹ̀rù tó yẹ pé ìyẹn kó mọ́ra ó gbàgbọ́ yẹ ni ó máa sọ̀rọ̀ fún. ṣùgbọ́n ewúrẹ́ ò lóhùn ìyá àgùntàn àgùntàn ló mọ̀ níyà àwọn òbí dúdú o ó wu aráàlú láti ṣọ̀rẹ́ ọlọ́pàá o ṣùgbọ́n wọ́n máa kọ police is your friend àìṣọ̀rẹ́ àìṣọ̀rẹ́ ọlọ́pàá ká yọ o àbí kílẹ̀ ni mo wí o ẹ̀yin aráalé. Hmm. ọlọ́pàá ọlọ́pàá ò lórí méjì hmm. èèyàn bíi tiwa náà ni wọ́n hmm. ẹ̀jẹ̀ tí ń rọ̀nù lára wa náà ló wà lára ọlọ́pàá ṣe rí ẹ má jẹ́ ká torí ẹrú kan ká bùgbẹ̀ ẹrú tá a bá ti ráwọn tí wọ́n ṣerú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé ẹ̀kọ́ tí olùjọba fi kọ́ ọlọ́pàá ẹ̀kọ́ tó dáa ni ṣe rí àwa tá a jára lù tí a bá ṣọ̀kan a máa wọ tá a bá ti ṣọ̀kan tá a bá mú amòòkùn sìkà tá a fà á lé lọ́wọ́ ìgbà míì táwọn ọlọ́pàá bá pè wá pé ẹ wá o fúnra wa lákọ̀ọ́ máa yọ sẹ́yìn pé èmi ò lè yọjú mọ́ o àwọn ò lè yọjú mọ́ ẹ wò ó fún àpẹẹrẹ àwọn ẹgbẹ́ ìdàgbàsókè wà káàkiri hmm. kí ni wọ́n ń ṣe ó yẹ kí gbogbo àwọn ẹgbẹ́ wọ̀nyí ládùúgbò kí wọ́n ṣọ̀kan láàrin wọn kí ní bẹ́ẹ̀ ni kò ní ṣe wípé ẹni tí ọ̀rọ̀ kàn gangan nígbà míì gan ni ó wà síwájú gbangba àwọn ẹgbẹ́ láńlọ́ọ̀dù wọ́n fi ẹjọ́ yẹn sùn sùn wípé àwa ni ṣé ẹ rí tó bá ti ń dọ̀rọ̀ kóńkó jábele kí kálukú ṣe tiẹ̀ a máa rí àwọn ìpèníjà tẹ́ ń sọ yẹn ṣùgbọ́n tó bá ti di pé àdúgbò wa ni kíní ìwà o lóòlé bàbá alágbájá ni wọ́n wọ̀ lóòótọ́ àmọ́ ìlú ló mú un wá ṣe mọ̀ pé ìlú ìṣẹ́ nìkan ọ̀pọ̀ èèyàn ní jẹ́ jọ̀mọ́ tẹ́ bá ti ń ta bá ti ń délé rí àgbẹ̀ yẹn kò lè sí wàhálà kankan irú àwa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe pẹ̀lú ọlọ́pàá àrígbà kan tó jẹ́ pé ẹni ọ̀hún o láti Port Harcourt ó ṣàbùrú alátò Òṣogbo ó sá lọ Port Harcourt láti ibẹ̀ ó padà wá sẹ́kọ̀ láti Èkó ó padà wá sógun state hmm. nígbà tí ọlọ́wọ́ pálábá ò ṣègi a ṣiṣẹ́ papọ̀ pọ̀ lọ kódà gan àwọn gan ò mọ ihò ibi inú owó ló wọlé sí hmm. amúnáì vigilante group ló ṣiṣẹ́ yẹn ní ọdún náà lọ́hùn-ún kò tí ì pẹ́ hmm. tọ́lọ́hún fi ṣe kí ni tọ́lọ́hún fi bá a mú wọ́n sì gbósùgbà fún àwa náà gbósùgbà fún torí wípé wọ́n mọ̀ wípé kì í ṣe páwa bẹ̀rù ọlọ́pàá àmọ́ ọlọ́pàá wúwo lọ́kàn wa a kà wọ́n kún a kà wọ́n yẹ gẹ́gẹ́ bí ẹ̀ka tíjọba fúri tó dálẹ̀ pé wọ́n máa mójútó ètò ààbò tí àwa sì ń ṣe kíni tá à ń tá à sọpọ́ọ̀tì wọn ọlọ́pàá mélòó ló wà ń ta àwọn aráàlú wa pọ̀ ń ta. ẹ ẹ ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni o ìyẹn ará ilé ẹ mọ̀ ni mò ń takò àlejò mi o ṣùgbọ́n ní ìlú ìlàwà ò níbi oṣù mélòó kan sẹ́yìn nínú ìwé ìròyìn tó gbajúgbajà tí ọlọ́pàá kan federal sars tó ní tó yà ń lẹ́nu jù ni pé ńgbà wọ́n jí àwọn kan gbé o wípé àwọn tí wọ́n ń bá wọn dúnàdúrà ẹ gbowó síbí yìí ńgbà táwọn ò rí àwọn tó wá gbé owó àwọn ọlọ́pàá tán sì wà lẹ́nu iṣẹ́ àwọn náà léwájú àwọn ajínigbé yìí kò sí ṣe máa ní ọmọ ẹ̀yìn méjìlá tí ò ní síjú sí ń bẹ̀ kò sí bẹ́ẹ̀ yẹn ṣe máa ní àwọn ọlọ́pàá tó dáa tí ò ní sí àwọn kàńdá nínú ìrẹsì kí ni àwọn aráàlú ṣe wá fẹ́ mọ àwọn kàńdá nínú ìrẹsì tí a fi ní ti inú inú agbada epo gbóná kakuku kónú náà fúnra rẹ̀. ẹ ṣeun ṣe rí bí a bá kẹ́fín nǹkan tá a bá fẹ́ ta lọ́pàá lólobó ẹ lọ bá ẹni tó jó lórí agbègbè tó jẹ́ ọ̀gá ní ilé ilé ilé ọlọ́pàá yẹn hmm. tá n pè ní DPO ẹ lọ bá òun ni kẹ́ ẹ sọ fún bí n tẹ́ ẹ sọ bá ti wá jò ẹ mọ̀ ká tọ̀dọ̀ DPO ló ti jò wá ẹ sọ gẹ́gẹ́ bí àwa aládùúgbò wa nǹkan báyìí ṣẹlẹ̀ a fẹ́ rí kí ni a fẹ́ rọ̀gà hmm. kí lẹ fẹ́ rí fún ọ̀rọ̀ ló láàrin wa pẹ̀lú ọ̀gá ni hmm. wọn ò kí ẹ̀rọ ọlọ́pàá ṣe ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ wa níṣẹ́ lọ́rọ̀ bẹ́ẹ̀ pé bóyá àmọ́ ẹ̀tọ́ wa àmọ́ ráìtì wa ẹ bá lẹ fẹ́ rí DPO wọn ò jẹ́ kí ẹ rí ẹ bá ṣàlàyé fún DPO báyìí báyìí báyìí ibi tẹ́ ẹ sọ sí yẹn náà ni òun ni ó wàá mọ àwọn tí ó sọ fún àwọn ọmọ hmm. àwọn ọmọ abẹ́rẹ́ pé okay bí báyìí báyìí o ẹ lọ ṣe báyìí báyìí ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí báyìí o bàbá wa di wípé ọ̀rọ̀ padà wá jò ń bò míì kì í ṣe wípé wọ́n máa tọ́ka pé bàbá Kàsálí hmm. òun ló ṣe báyìí o kú gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ hmm. àárín yẹn àwọn ìjọba wa náà ń gbọ́ ni kí wọ́n bá a tún mójú ta ní àlè ṣe kámárì kàǹdánù rẹ̀ sí àmọ́ gbogbo eh, ìrírí táwa ti rí pẹ̀lú ọlọ́pàá títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí àti ìrírí tó jẹ́ wípé bóyá a ṣe ìrànlọ́wọ́ fún hmm. ọlọ́pàá tí ń jẹ́ ìrànlọ́wọ́ fún ara wa hmm. tábà la ran ọlọ́pàá lọ́wọ́ ara wa la ràn lọ́wọ́ bàbá rílé mẹ́wàá ládùúgbò bóyá lẹ́rìí lé ọlọ́pàá kan bẹ̀ hmm. ara wa la ràn kò síbi tá a ti kábàámọ̀ rí àwọn ọlọ́pàá náà sì mọ̀ bẹ́ẹ̀ torí pé bàbá wa yá sàlám ní ẹlẹ́dẹ gbogbo Ọ̀ṣun kò síbi táwọn ti mọ̀ mọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ìṣe bẹ́ẹ̀ ni ní Ògùn bẹ́ẹ̀ náà ni wọ́n yẹ àwọn ibi tó jẹ́ wípé ilé iṣẹ́ àdáni ilé iṣẹ́ Eh, ìjọba ilé tó yẹ pé à ń bá wọn ṣiṣẹ́ ńbẹ̀ tọ́lọ̀ ń ṣe kí ni tọ́lọ̀ ń sì ń fún wa ṣe àmọ́ lákòótán àwa tá a járáàlú ẹ má jẹ́ ká kí ẹ̀rù wípé ọlọ́pàá ò ṣe súnmọ́ o ọlọ́pàá ò ṣe súnmọ́ o ká wá dúró àwọn náà ni wọ́n lè ràn wá lọ́wọ́ hmm. àwọn ní òfin Nàìjíríà òfin orílẹ̀-èdè fún lágbára hmm. láti lè láti lè kọlu dojú ìjà kọ àwọn tá à ń sọ yìí tí wàá hmm. ká ṣe kí ni ká fún wọn ní ká support wọn ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn torí ibi tí wọn ò lè rí àwa lè rí. Hmm. ọmọọba Adéfúyè sẹ́yìn náà fara mọ́ ọlọ́pàá ìpínlẹ̀ tá a state policing. ẹ tá a bá wò ó ẹ rí i pé mo ṣẹ̀ṣẹ̀ mẹ́nu kúrò lórí ẹ̀ ń sìn pé àwa ọmọ orílẹ̀-èdè yìí a pọ̀ ju ọlọ́pàá lọ. bẹ́ẹ̀ni. ibi tí apá ọlọ́pàá kan ó kà á kò tó a ní ìdí kí ọlọ́pàá ó pọ̀ sí hmm. láàrin wa tó bá wá jẹ́ pé a wá ní àwọn ẹ̀ka ọlọ́pàá tó yẹ pé ń bẹ lábẹ́ àkóso ìpínlẹ̀ kọ̀ọ̀kan iṣẹ́ ìyá tún dán mọ́rán sí i. Hmm á délẹ̀ sí dáadáa tó jẹ́ pé. ìnìjọ ọmọ àdúgbò adùn àdúgbò rẹ̀. bẹ́ẹ̀ ni kì í ṣe pé nìkan tó ń gbọ́ láti nasarawa kó wá mọ̀ ń ṣiṣẹ́ ọlọ́pàá lóògùn. bí o bá sọ wọn lókun kò ní kùn kó nínú mọ̀mọ́nù. bẹ́ẹ̀ ni o ò sì lè máa ra ọ bí alára. bẹ́ẹ̀ ni o ò lè mọ yàrá mi tú bí èmi tí mo ní yàrá hmm. aṣọ tí mo wọ̀ sọ́rùn yìí ẹ lè mọ bó ṣe lára mi èmi mọ bó ṣe lára tèmi. Mm so àwọn tí mo fi pín mo fi pín ṣe bí òwe yẹn ó ti ṣàlàyé ẹ pé bàbá ní state police ọlọ́pàá tìpínlẹ̀ á lé ìwà àbàjẹ́ jìnnà láàrin wa á lè jìnnà dáadáa. ọmọlé akínàání ní ilé yín bàbá rẹ̀ ṣe bẹ́ẹ̀ ìwà ìyá rẹ̀ ṣe bẹ́ẹ̀ ó ṣe wá jẹ́ pé wọ́n ni. ṣé ẹ mọ̀ pé hmm. gbàkan lẹ̀ yorùbá lẹ́yìn bá wù àti òdà hmm. yorùbá ni á pako dílé olè. Hmm. tó ń bá pako dílé olè ìran àwọn tí wọ́n ń jórúkọ yẹn ní ìlú yẹn wọn ò ní fẹ́ jáde lọ́sàn-án gan-an. Hmm. wọ́n máa fọ aṣọ bojú jáde òru wọn ò fi máa jáde hmm. ó ń túmọ̀ sí pé bí ìgbà tí wọ́n ti yọ wọ́n kúrò láwùjọ bẹ́ẹ̀ ni pé ní hmm. ìbàjẹ́ ni wọ́n kà wọ́n kún àwọn àṣà yìí sì wà nílẹ̀ Yorùbá ló fi jẹ́ pé kíjọba wa kí wọ́n má fi ojú kékeré mú àjọ fìjìláńtè kí wọ́n má fojú kékeré mú ẹ jẹ́ kí ẹ̀rọ fìjìláńtè lágbára púpọ̀ sí kí iṣẹ́ ọlọ́pàá náà lè dùn ún kó lè tún ṣe kí ni kó lè mọ̀yán lórí kí ẹ kádẹ̀rí wípé bá bá ti àgbékalẹ̀ ọlọ́pàá ti ìpínlẹ̀ nísìnyí mm-hmm. bí olè kan bá ń jà ní àdúgbò kan a ká tó débẹ̀ láti mọ ẹni tí ó sọ pé mm-hmm. ọ̀nà mẹ́ta ló wọ àdúgbò yẹn ẹgbà bí wọlé ẹgbà bí wọlé ẹgbà bí wọlé mm. tàbí kẹ̀ ká ti mọ pé a àwọn kan báyìí láàfúnra sí ń bẹ̀ ẹjọ́ ẹjẹ́ gbogbo ẹni tí ń jalè náà kó ló wù kó láti jalè o nǹkan kan ló bí kan mm. bóyá ebi ó lè fà á bí mm. nǹkan ṣe rí ẹlòmíì ìsọ̀lẹ̀ àmọ́ ti ṣe ilé òtí sọ kò bọ́ sí yóò hmm. ba ara rẹ̀ wọn bá ní wá gba tọrọ ohun tó ń fẹ́ lòmí ìta ní tá à ń gbọ́ lẹ́nu wọn tí wọ́n bá tí wọ́n bá tọwọ́ bá tẹ̀ wọ́n kò ju tí ó fi jẹun lọ hmm. kò lè ra táyà kẹ̀kẹ́ ń díẹ̀ hmm. ibi tí wọ́n wà àbàyẹ́ yìí ti ń gbèrú tó ń gbèrú tá à ń fojú wo tá à ń fojú wo ni tẹ̀ǹká máa máa wò pé nǹkan kan ń ṣẹlẹ̀ ń ládùúgbò bòmí ilé àkọ́kù lè wà gbogbo ará àdúgbò dẹ̀ mọ́ kọjá ń bẹ̀ ìgbókùn hmm. bẹ̀. ó tẹ̀ mọ́ dalẹ̀ síbẹ̀ wọ́n á tún sọ bẹ̀ dílé ilẹ̀ ẹlòmíà ní àwèrè lásán ni ẹ fi ilẹ̀ wèrè ní ládùúgbò. bẹ́ẹ̀ni hmm. irú àwọn nǹkan wọ̀nyí kò dáa hmm. torí inú ilé àkọ́kù àtẹ̀ntẹ̀ pé ń wèrè ẹ̀mí mi wà nú ẹ̀ n tó fẹ́ ṣe wà ń bẹ̀ ẹni tí ó hùwà àbàjẹ́ ládùúgbò mi láti fún bí oní bí ọdún kan ó lè wà ládùúgbò ẹ̀ tẹ́ ti mọ̀ mọ́ wèrè táìmù tẹ́ bá ti sùn yóò gbé ìgbé ayé àlàáfíà táìmù yóò máa gbogbo ayé wèrè bẹ́ẹ̀ náà nílé àkọ́kù ẹ̀ ń rí ń bẹ̀ kò sẹ́ni tó máa lọ débẹ̀ kò sẹ́ni tó máa lọ yẹ̀wò àwọn alága alága àdúgbò àwọn àgbààgbà àdúgbò ká ní pé ayé àtijọ́ ni wọ́n máa díjọ́ yẹko ọ̀nà wọ́n á gbà á ró wọ́n á túlù ṣe láàrin ara gbogbo orú yẹn ò sí nísìnyí kó ń kó jábélé ní ilé géètì gbogbo wa lásán mọ́rí ilé géètì ni ó bá sì ti gbé géètì ó bá di kóńgó jábélé ọ̀tún wọn náà olódùgbò wọ lọ́dà wàhálà rẹ̀ fèsì. bẹ́ẹ̀ni. bọ ìgbà yẹn kò sí ilé géètì bí wọn bá ní wàhálà bá ń ṣẹlẹ̀ nílé kan wọn mọ pé báwọn bá ara lé kan làwọn gbàdébì kan ọ̀rọ̀ wà tí wọ́n lè gbà láti ibìkan síbìkan ara hmm. wọn yẹn ni ká wò géètì tá à ń dì mọ́lé kò kò dín kò dín kò dín wà bàjẹ́ fún un ọlọ́run nìkan la fi ṣọlẹ̀. àdúgbò wọlé gan kó tún sọ kọ́kọ́rọ́ sí lẹ́yìn ẹni tí ó wà á wá sọ pé òun fẹ́ ràn yín lọ́wọ́ o kí hmm. aburú máa ṣe yín á wá nira fún láti wọlé kò wá tán ẹ máa wá kẹnu ilé then onílé kejì náà ó gbọ́ hmm. yóò sọ pé òkú dọ́dọ̀ mi ó lè hmm. jẹ́ ìyàwó ló fẹ́ ó lè jẹ́ kọ́ ló fẹ́ sọ̀rọ̀ ìyàwó ẹ̀yìn bàbá alápájá ẹ̀rọ o mọ́ pé kankan o mọ́ pọ̀lọ́pàá o wọn ò tí ì bèbí nǹkan kan ah, ìwà àbàjẹ́ ni wọn náà wù torí wọn ò tí ì dọ́dọ̀ rẹ̀ Hmm. ìwọ náà ràn wọ́n lọ́wọ́ báwọn pa àwọn fìjìláńtì àdúgbò hmm. báwọn pa ọlọ́pàá kí wọ́n tètè àìgbọ́n agbọ́pèrè ọlọ́pàá bọ̀ lásán gan wọ́n ti lè sá lọ ohun tí wọ́n fẹ́ ṣe wọ́n lè mọ̀ hmm. ṣe mọ́. kí ló wá fà á tí ìwà ọ̀daràn fi pọ̀ tó yìí torí kò pọ̀ tó báyìí tẹ́lẹ̀ rí i ó wá dàbí ìgbà tí jẹ́ pé oṣìjọ́ kan báyìí tẹ́ ẹ bá ṣí ìwé ìròyìn ìwà ọ̀daràn bíi ọgbọ̀n lẹ́rìí bí wọn jí ọmọ gbé ẹnìkan ta ọmọ tó bí bí wọn ta ọmọ tó bí ẹnìkan wùwà olè ẹnìkan wùwà ọ̀daràn à ń dáná sunlẹ̀ ìwà ọ̀daràn ti pọ̀ ìwà àbàjẹ́ ti pọ̀ jù kí ló fà á tó fi pọ̀ tó yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ká lọ sí ilé agbára tá a bá padà dé kọ́mándà àwọn harmonized vigilante group wọ́n mọ̀ ṣàlàyé fún wa.